والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون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 amudabi abi karatuwa ye tito bo amudabi ajujuwa ye tito wini kashi karatu tafsir al-qur'an karatu hadithi suratu nur ko no. aya kadihu ngini aya kẹta bẹbi sabalẹ no. aya yẹ kẹta ọlọrun adójú àmàyà dé àmàyà kí akọlà ojú dẹ́nzà kìdé ìzìnà. osi mesi ịba ojoji ojoji kidebi ihe biya na kidebi zina hadis anasị bi na maliki bi hadis ka ụgwọ anibi anibi ya ya n'ihi ma akwụkwọla ma ụmụanwụ ma dukwa n'otu ma akwụ ọnwụ mi fi kulli juma ati marotin ojoji ụmụadu ero n'ụgba meji يا مقلم عليه فاشتد الغضب الله على الزنا ودوجو شاجكوكو جامع الزنا ينوغي في حديث من حديث يوم بقد دي حلية الأولياء فولم 679 حديث منك عن النبي صلى الله عليه وآله وسلم يعني إذا كان ليلة نصف من الشعبان من شعبان اطلع الله على أمتي فغفر لكل مؤمن لا يشرك بالله شيئا إلا خمسة ọjọ́ àdùbàdàn ààbò màmádẹ́hùn dẹ́gọ́kọ̀ ọjọ́ múmìnì mátàbàdẹ́hùn dúró dẹ́gọ́kọ̀ ọjọ́ olùkíkí òbókìní léyìí ọ̀la mẹ́lú gbèléyìí mẹ́lú lẹ́dẹ́ sáhìrán olùkíkà ṣòwò àtàtà ene ki je ma nọ no no ne bu yete ene ma so wo la he hu ma so wo ya ne ki ame yo yo ale mu ya ti ale sahirun de au kahinan agane peters bi agane mgbe pastọ pastọ ngana pastọ mbaka yeki kachek aki buhari anyaji yeki goodluck jonathan ee anyaji ọhẹ inú ẹlẹkẹ àkúdíṣe ẹnu ìtìnà ẹ àti ìtọdú goodluck ẹ méjì dá dékù jonathan badluck ẹ affect ẹlẹkù jonathan ẹ lẹkù goodluck ẹ méjì dá dékù nàìjíríà badluck ẹ affect ẹkọ nàìjíríà ẹkọ ẹmdọ̀ngàlà ńlọ tàmùnà ọ̀la goodluck ẹ méjì dá dọ́ọ̀ ẹ ayẹrọ àdó àkàmẹ́. ɛnɛ lɛ mɛni okede ŋama n'abi hɔn ama ɔne yi lila mi kristian lɛ okede mɛlɛ kikodzɔ kene do bɔ ɛnɛ ko ŋedzu ki wini tsɔ jonathan bi hã okede <laughs> buhari edo fevɔ ŋui do ko ŋu gani ŋu ko kika ŋu ɛnɛ kika eye ye mi gbata iwa ile chong paka ni tu amene sokwa ni kristen kuma na tu pa hiyo ogela ma panu gono go be ki deretio ogela ma ni o ane go ma de bokis ama do de bokis ti hara a chenga mone ma no na ni go yo yo yo yo tubu yang ka gi amota ga do tubu kama pelelelele mgbe ka ọjọọ na-ete na-ese ya ọgbụma mana ọ na-aṅa ekwute enegi adịghị esi aṅa ma ọ gele ma ya nigara ọjọọ tenelen akpọnliwalide ihe keta atadoro ya takpa ihe ekele enegi agwasi ya te ṅụọ ekelu ati zina zina ochiki ale zina do sọwọwọ iyo ama ochiki ado zina aye keta kikara to adoji na ọbajọ egide ماله الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين الزاني أيكتا رميكو وما يلدوا أعوذ بالله من الشيطان الرجيم الزاني لا ينكح إلا زانية مشركة ومشركة الزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين azani aye kidai ochi bi wa pa kan yojojojoji ale zinado ati zina punishment ń gbọ́ mẹ́ ẹ́ ìyá àmàyà kàṣẹ lè gbọ́dọ̀ yẹ́lẹ̀ mẹ́ ìmíkìdá abájọ yìí mẹ́ni àzáni àti zina malam àwọn èyí kìkì tafsiri kúrọ́tọ́bí شيخ قرطبي جامع لأحكام القرآن المسمى بتفسير القرطبي يامي فصل واتو subject mẹ́rin lóhun ìpẹ́rọ ya ya kété kàdó yíò kìdẹ́ àgáníkó subject mẹ́rin ló ó ya ya kìdẹ́ ẹ̀lómẹ̀ subject mẹ́bíere subject mẹ́bíe ó ya ya kàkìdẹ́ yìí e subject méèbì eléyìí iye ejò dòdò wọn dẹ àmọ́ ẹlẹ́mi nàfẹ́ lórí dábọ́ọ̀lù mẹ́fà ojú wọn ṣe àzáni láàyè nkéhó ilẹ̀ zani ẹ̀tàn àwọn mọ̀ṣẹ́rẹ́kẹtàn wọ́zani ẹ̀tọ́ láàyè nkéhó ha ilẹ̀ zani àwọn mọ̀ṣẹ́rẹ́k وحرم ذلك على المؤمنين الزاني عتي الزنا ونكلا لا ينكح يا باشي نكاهن إلا زانية سيدي بكاتي زنا ونبلة أو مشركة أبكي مشركي أو النكاح إكما ميلي مي دام إمام الشيوطي افسر النكاح لونا خمسة أوجه unaona unamelu yuzu kalima nikah le maaki ma mi mamini chojoji enwa igbo mune enwa yali nikahi enwa mamini ugbele ngo chojoji enwa igbo mune enwa dabili nikahi ke enwa mamini ugbele ngo chojoji yani mayuzu nikahu iha alquran alkarim lona ma ujojoji ne elu e mamu chiyo idomo amda si research mo kama se ki le gwe lo le dun onim da go ngel lo le se yo kali em to do be bo ko malo ka gele ko wa ngo research ngo se ba ingo na wada le gwa le kama ngo ka dun onim da si research tan e lo le nikahu kalman nikah ikma yuze mi e umami ne mi gide ise akini jima'i sexual intercourse ọ̀nàkẹ́lẹ́ ilẹ̀ pọ́nú bẹ́lẹ́ òun sì ní ká yéé mà mí nì mí. azani asizina zina ọ̀nàkẹ́lẹ́ bí mà ná báyìí mí nìyẹn ọ̀làkìdẹ́ òun dẹ̀ láyé òǹkéhù iye alẹ́ nẹ dúkìá sì zina kó wọn tẹ̀wọ́ yí wọn yàjí abíyá bùkátà òun wọn yóò ẹ̀ dọ́gbọ̀n kọjọ́ pa níbi ẹ̀ka náà òun yẹn àṣẹ mi ń pọ̀ tọ́ iye àbàrí ẹnẹ dó ní illa zaniyatan baki karwa baki karwa yin ligi an yabi bukata olan aw mushrikatan abaki mushriki ami mushriki ki no kedo no ako ne ma no kotan e ko na ke mero du ti on bi wo amele e mem da na kotan ile e bienen e an ni no kokoko ekele wani gedo sota bebe ni am do e se ame anyelo utsu wo mato ku gwa jita no anyelo wo ye ka tu ku noko wo le jedo utsu ka bodo ame anyo wo e ma je gwa wo gwa do ro ta de le je de san e de e lo ya ma ka fere e yo wa mi ma ku tu de utsu ka bodo ame anyelo wo ta o yo ne ne ke nyo wo wa mu jahiliya de especially ogbon ni ó àkọ̀tọ̀ èmi ọgbí kì máa ṣàkọ̀tọ̀ ní pé ẹjọ́ ọgbàánu mọ́ ikọ̀ yẹ́là máa kàkí èyí gbọ́n ní ànínàkọ́ ìmáàmà ní nana yàná ìdẹ̀ gbogbo ma ó ní ànínàkọ́ àwọn ní nana yàgẹ̀ gbọ́tò yẹ wà bí gbé kàmàlẹ̀ kàdé tí oṣù kẹbọdó máa wà dáa lónìí máa wà kọ́ dátẹ́ òrà ní ẹ̀ ń ní kẹlẹ̀ kàdé ẹ́ <laughs> ẹni kí yín ọwọ́ apàkẹ́kọ̀ọ́ ṣòkòdó ẹni kí wá yín ká takẹ́bọ̀ kí mẹ́jẹ̀pàkẹ́ owó jẹ́ ń dá ló ilẹ̀ ṣùgbọ́n quotation gbogbo ẹ̀ǹkà àbóbìrí ìdẹ̀ǹkà mẹ́dẹ́mi nẹ ẹ́ bó social study ẹ́ mẹ́kọ̀ọ́ làwọn agẹ̀ni. àmì àwọ̀ akpa ọwọ́ akpa ma wọ́ àpá ìgbà jàǹkẹ́ bọ́ ìjòkòdó gbọ̀tí ọ̀dà ìyá dìínì a sì zìnà tí ewu àyí galẹ̀ àpẹ́ ewu àyí galẹ̀ tí e ṣí e, e, e, haramu lọ́mìí that is metaphorical interpretation of it bóyá kì nọkọ bóyá ma má nọkọ ní ìdọwọ́sọ ìdásíkòhùn dúk haram lẹ́hùn ìṣe but in some society onúbìlẹ̀ gị ma nọkọ tánà fẹ́kẹ́ kọ́kọ́ kọ́ ẹni kì tẹ̀mọ́ ìkọ́kọ́ ya ìkọlà ya ń dùgbọ̀kọ̀ búbewu mà ní àkọlẹ̀ dùn bẹ́wu ẹ̀rẹ̀ ọla ya anya chebe ebe ọkụ bụ egwu ama maanyị ka ọ duchie nwaoyo ọhụrụ mana bribe nwa maanyị ka ọ lee ma legwuru me ịdabigi n'ọkọ ọla nke chebe ebe but ya dini islama universal religion azani ati zina onekele la yankihu iyalẹ onubula dúkìá bí abùkátà ọlànún ilà zaniyatan تدي نيجي لغامدا تزيناي كروة أو مشركة أبكي مشركة مشركة أقولك بيك بودة أقولك أمي تيفي ده tọgọ́ kò bẹ gáàlà bẹ jọ gbá dá ní ẹ̀rìn mi ìgbélé ńgbẹ̀bọ̀ àdé dọ́gẹ́lẹ́ kọ́tì yìí ni bí kì í dàgbé sílámù ẹ̀hún máa máa gbọ́gẹ́lẹ́ náà máa kẹ́ yé gbóhùn náà náà kọ́kì máa nàá nàjà ní. àná tí fi hàn náà wá máa rẹ́kẹ̀ gbókò bí àwọn máa dọ̀yà máa ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀lẹ́kẹ́ ẹ̀lẹ́kọ́jọ́ wọn ẹ̀lẹ́lẹ́ ẹ̀wọ́n ẹ̀wọ́n ti jí máa kọ́ yà máa lẹ́wọ́n máa yànyàn àgbẹ̀dàgbò pọ̀lọ́kọ́ mẹ́mẹ́lẹ́ ẹgbẹ́ sí yẹ́kẹ́ abíọ́mọ́ káni ẹni káni ẹ lẹ kọ́ yà máa mú di òkùnmọ́ kí abíọ́mọ́ kẹ́ lẹ tọ́lọ́ fún mangama ìbọ̀ awúrọ̀ yà ń tí ní kí yà ń gbogbo dúkì rẹ dọ̀ ọ̀hún yà ń nọ̀kẹ́ yà ní kí yọkọ̀ todabale obeki na ọ̀dà zinak madude aláàlẹ̀ tọ́ oyè mọ̀gẹ́lẹ̀ gbogbo wọn nìgalẹ̀ ẹ̀mí kò fẹ́ bá kó nà ẹ̀nà kọ̀kẹ́ máa nana yanni gbélé wọn jọ gún má dàmá mi iye ni nene láti zina rẹ̀ ń àti zina kó ń bà kí mú ṣìrì kí ọgọ́ yìí má nà kì má nà dín nìyí. gbàkúbọ̀ gẹ́lẹ̀ wọ̀ṣù rè màdàlíkà hákàkó wọ̀zánìyẹ ayɔkɔ onobolɛ adɛrɛtiyɔn onobolɛ ikarua onobolɛ lɛyɔnke ha iyali onobolɛ iyali ɔnɛkɛlɛ duu biabia bukata ŋun illa zaniyatan oli keke illa zani bakɔ nɛkɛlɛ nɛ kpabiɛ ɔnɛkɛlɛ atu a ache ŋunu bele bakati zina kele au mushrikin e ama beke ki mundi mushriki mushrika don dogo po yo ki o ma do po da yo yo ki le bon ya le bo da yo yo o da yo la da custom e ma won do mo mani nom o ye ma ala da o ye ma na nge kama tam fun ati tabu mm-hmm. enge kama mdu tabu elenga ma asokun ye ki se le oyo ojo po da ojo se ma cha wu yo yin le mushriki de eno bogela akusu ka me de bodo ame anyo ota apake bodo ame awa yin gata obe bo yin e ma se se wa yin e e ta eh? na ne noko ki na na ye miti me agbo ma lo na kala ki gboko bi arun ma do ma do ya un ki le gbojo won e yo <clears throat> ya ma ma gbeyin gbeyin gbeyin ojo do ma yo oya ma yan la gbe en kuralo ye kuralo kurola tulale hoyo la hoyo yi papo bedroom yo ko mi tane un ko ya un o ya un ko nu yo ki wa adini bo gboge ami ni unu gbe ati no na kala ki ati zina ko ya lini bakasi zinene kpabie kichabakpa bubulu akpe bilabila awo mushiriki na beka mi mushiriki ogo ya mi tivi le abekogo na ma kpa obi ye kpabie anegala obi ye yo gba bi oli keke bogi na dini hima bogi na dini yoma bekide oman ibo yo gba nga ni shek na zivi koi mm. bogi kidechu bogi neke correct oyana lekwa kushakadore musa abdallah ida shamole makodun mm -hmm ṣùgbọ́n ọmọ mẹ́lẹ̀kọ́jọ́ kó má dùn màtín ìmáàmù yàhàyà ìdá ṣọ̀bọ́lẹ́nà ànúbọ́gọ́ ìfóòn ìmáàmù alùsùnà ìmáàmù ìdá ṣọ́bọ́lẹ́dọ́mọ́ ilẹ̀ gbéègìdẹ́ yìí gbókò ọjọ́ yíyá ọmọ ní kí ń hàn nílẹ̀ tí tọ́ alhamdulillah ọlọ́gọ́ yà wọ́n gbójú dámọ́gẹ̀ tọ́ òṣùrìmà máa ń fọ̀ zàlíkà Zalika is a demonstrative pronoun. Zalika is referring to demonstrative pronoun referring to affirmation object. Ẹnu sọ affirmation object àbáyọ is ìzìnalẹ́. Wọ́n rí rima Zalika zinale mà ó fọ̀. Mà ó wọ̀ wọn obìnrin yẹn á ṣe, mà amma no kallanya kunu bulanya ta alal mu'minina mbeki shi mu'mini ma huwa ngama mu'mini ya fi zinan mu'mina onubule ya fi zinan ya ni gege yeu gege katon onubule mu'mini ola we milimili pe hijabu ngale nwa we ko no me gbo ki ale kade sinini yẹn dọmu kẹkẹ iyọgbọ ẹmẹjudu tiyan ọka ọ ẹmẹjudu tiyan nẹ iya mẹrẹdẹnẹ ẹ̀lẹ́kọ́ ìmẹ́rẹ́ dẹ̀nẹ̀n ọ̀làdúkẹ́ kàwọn ayàlọ ọ̀nà múnumúnu ọ̀ngá dòyìn ẹ̀yà dùn ẹkú bó dúkìdógbògbò e kí gbó ya ẹ̀rì àyíyá ọmọ adédòyìn ń wọ ọ̀nà kẹlẹ́ tó dọ́jọ́ ka kàkẹ́ ìkura nìyẹn ni wọ́n kúrú ná kọ́wọ́lẹ̀ mẹ́rùfà anija kakal kalamu umratu auratun ngaya kurang ya awa kolam walola nibi kodi sami allah qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki imuda go ah, go go igwatara nibi ejudo mo hmm. ukolo <laughs> nu bula cha go okatu bulubulu domo okatu bilabila domo hadisi undomo ama hadisi ile cha hadisi kudomo hadisi ogele cha dustbin ya lo ma de ile cha wazini mọ́ àlẹ́bí àdìsí lẹ́nu tí àdìsí ẹ̀yàn ìṣin àgánìkó wọ̀ṣúrí màzáàlìká zinéṣe lẹ́ngùn kẹlẹ́ zinéṣe lẹ́ngùn bọ̀lẹ́ màwúfọ̀ alàlmúmìnínà ngẹ́nẹ́kìsí múmìnì òkú kẹlẹ̀ pàábọ̀ bọ̀lẹ̀ máa kwana máa yá tẹ́nẹ̀ náà máa ṣe zina kóhun máa lẹ́nu múmìnì gìdé àmì tífí múmìnì gìdé òbí yọ ọgbá múmìnì àbẹ́ gbọ̀ dúk zina ọkọ̀ kàkọ́ e zina. amahu fɔ tabu ŋizinatsi ogbe ma kap onobele ki ma nɔkɔ tani lɛ onobele ki nɔkɔ lɛ onobele kɔkɔ kɔ lɛ onobele kɔkɔ kun lɛ duk tabu ŋizinatsi ogbe ma kpakpo kap ɔkpakpo akadzɔ ɛnɛ tukisi mumi ni wa zinatsi ɔla du tabu lɛ ŋutsi ami classes ami zina. zina kadomo ene wadoki fornication zina kadomo ene wadoki adultery zina kadomo ene wadoki bestiality zina kadomo madoki incest o kadomo si lesbianism ile jibokele kubobele kelashe ngema inami sodomy ile wache homosexual prostitute bela yo hinga madu bokala gule mapiti disikui opakwa mengu dus alfasha ole mushi kola alfasha le wa hurrima dhalika ala almu'minin igede shi fasara ole fasara aya ine ona kale fasara keji الزاني لا ينكح إلا زانية أو مشركة هكا أقول أه؟ وزاني لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين ودبل كحديث هو إن حديث هو إمام الترمذي igbe hadisi wa hadisi lẹ ìsinadi ń rẹ before imam tirmidhi alutoyi imam ahmad حدثنا عارم حدثنا معتمر ابن سلمان قال أبي قال أبي حدثنا الحضرمي عن القاسم بن محمد عن عبد الله بن عمر رضي الله عنهما أن رجلا من المؤمنين استعذن رسول الله àádọ́ ọjọ́ ká ó bá níbi ìwà gbọ́dà ìwà gbízi ní ìwà gbòtọ́wọ́ náà kó gbé ńgbà níbi sallallahu alaihi wasallam ẹ̀rùn yàtí nìkan níbi kí tọ́ náà fi imra'atin ń gbọ́nù bẹ̀lẹ́kà kì kéyí yọkọ́lù làhá mahazulun máa dódó nù bẹ̀lẹ́kì mahazul nízi ni kì wá gbàgbóhun ilẹ̀ yẹ́ẹ̀ níhi yanihi kana tusafi wani bilalal sa ajo ko ce karwa ce akwai ye kwanu ya de kati wa le ce ko de kete na te ko ye hu ya ro ala ko ya de ka ilo mu he ma yoko bo ki ajo ko gba kami dura ba re ni bi lo ko ya de kete ma ne ma nu ki bo ma jo bí abájọ ìmọ̀ ní ìsìkéètì máa nẹ́ èyí ṣegede kàdá tẹ̀sẹ̀ yé máa nẹ́ ìmọ̀ àdá lẹ́nu mílà ṣàká bọ́bọ̀lẹ̀ máa fà yóò fi tẹ́rẹ̀pá tẹ́rẹ̀pá yìí ṣàfẹ̀ máa ní àhẹ̀lẹ́ àbọ̀májọ ní àwẹ̀ṣẹ̀ rí mọ́la ọ̀ṣáká òbí tó hẹ gbá ẹ̀tẹ̀yìn àjọ hẹ bẹ́ẹ̀bọ̀ ẹ̀tẹ́bẹ́ máa wọ́n yọ hẹ mọ́yìn onubulẹ̀ kánẹ́t tó sáfẹ̀ wọ́tọ́ṣ

kìí dúró bí àníbì ní kíkà gbàwá káwọn abáyé fọ́sítà àzánà rọ̀súlù na ìmọ̀làlẹ́ dógbà níbi agbèzè ní kó gbà níbi ọ̀ ti zì ní gbà ní o ọ̀ awúkìdẹ́ ọ atọ̀fùdẹ́ ọ̀ ti zì ní gbà ní o zakara lẹ́hu amúraha alámìrọ̀ lónúbìlẹ́ ha níbi kàkónúbìlẹ́ ìyẹ́ omi jẹ́ ká máa ya ṣe òun ya àjọkọ̀ ṣe ṣe àkíyà tó kisa jɔ kɔn ama yati na ɔnɔ kɛlɛ kɔn hã ne do dɛ wɔ kia wɛrɛ to yi idzo ko na mɛ na wɔ lɛ ko ŋa wɛrɛ tɛ ko mi ekele kɔga sexual transmission disease std kɔlɛ iduma dɛni ɔga syphilis dɛni ɔga herpes dɛni ɛ ɔga gonorrhea biabia ne ma koko la bobo lɛ idɛni ɛ ŋɔ se aids or HIV. Edu dẹ́ kọ́lẹ́ ayọkọ̀ yọkọ̀ ń yẹ láàáfíà. Atena majọkọ̀ tena majọkọ̀ ń dúkì tena òtútùtùtù tó kù ṣẹlẹ̀ lóhùn lẹ́nu kpojú pàmò ẹ̀ńgọ́ yòó yín ìwọ́n àtẹ̀kọ́ yọ àwọn odò kì wọ́n wá lẹ̀ kì wọ́n wá lolo yín dàbí. Ìdò jíjẹ òun dún. Èyí kìí dẹ́ ìṣòro bò lẹ́yìn òun àkọ́ sàá bí ẹnu yìí màkìdẹ́yìn kó ŋa wòre kó ŋa wòre tóyi kó ŋa wòre tso do adzɔ kɔkè tó ŋa ba méjì wò ɔgɔ yi kó ŋa wòre tó ŋo yi yàrá mɛnɔ dza ŋɔla lɛ awo zakara lɛ hu yɔ ìmɔla yɛ do kaŋa níbi amúraha lamɛrɛ nù bɛlɛ ɔbɛlɛ kì yàrá kaŋa níbi o anibi mo yi dùn kpa yà yi. الزاني لا ينكح إلا زانية أو مشركة الزاني àti zina láyàn kí òkó àzáni láyàn kí ó àti zina yíyàlẹ̀ ẹ̀nà dókè pàtàrí èké jìgìdẹ́ pàtàrà èkìdẹ́ múdí ẹ̀hùn yíyẹ jọ dòdó ti ẹ̀hùn jìmá yíyẹ kéjì zina ní kéṣàwéré kò ní òbòlẹ̀ dùn unu bilaki dukpa ŋun kì aca wiri illa zaniyatan baka jɔkɔ unu bila ma mun aw mushrikatan abe kikarwa abe kɔ mushriki wa zaniyatu ɔgana la unu bila ikarwa na yanke ha iya te nene ko ya dado ato yi lɔla ŋu kí akɔkɔ ya la ale ŋu ɛdɛ yi kí awu na jɔkɔ ŋu iya lɛ ne du kí anɔ dawuro to yi ni illa zanin gbaki karo awulen onekele awo na nabeki mushiriki amma ishawere kono bilaki niman kiya chawere kwi karoa abekonu n'i niman kiya chawere kpajo konekele wa hurrima dhalika ala almu'minin mamele du shele ho oye ne kishi mumini jẹun mumini ya anọya ajọkọ náà nínú bọlá ajọkọ ní ọkọ àpàpà kí àkóhàn anẹni unaki onga nono blogoi mehesese omala na butabu chajo kochi ye obeye wole choko kabo kobi aleko ame otene lo ke ke ke ka atane papo ongane iyon oye e yo ye onwe ya da abe tomo papo hmm. iyo je ada to iyo je yo mo bi mebi ya ejororo bí hasan kò hùsẹ́ ni inú ọmọ ọmụmụ na hasan kò hùsẹ́ na amụma ayé bí yọyọ ọ̀gọ́ ẹ̀ máa yóò dé rẹ̀ ayé náà do ojú kolo àmọ́mọ́ náà do ojú kolo wúrí àtòwù yóò kà kí aná adọ ma kọ́ kí adọ́mẹ́ alóṣè ya kìdẹ́ yìí ẹnì ẹ ti yẹ mọ́nàdó di ẹgbà ẹ ẹ̀ ẹ̀ ọmọ ẹlẹ́ yọ̀ká tó ma kiri tẹ́kì àánú yí máa yẹ ò lẹ́yà ní ọgbẹ́ ní kìtẹ̀ ìṣẹ́ná pé yẹ ẹlẹ́ gbígbé lẹ̀ tọ́dàbálẹ̀ ẹtínà ọ̀yà ẹkù bóbulẹ̀ máa mà ní ìdẹ̀ bóbulẹ̀ bọ́yẹ̀ hijabu iná ẹjẹ́ ńà mọ̀ ní agogo ẹtsógíyó àmì agogo ẹgbọ́nyọ́ lẹ̀ tàbálẹ̀ bókẹ̀lẹ̀ ẹjẹ́ tó takó ẹni bókẹ̀lẹ̀ ẹjẹ́ tó takó ẹni tọ́dọ̀gẹ́lẹ̀ hijabu máa ń ẹ̀mẹ́ yà màkúrẹ́ ma kwuru bèbè ní ma màmá wọn kúrú ma di kọ́lọ̀ ẹ̀mẹ́ ma yàtọ̀ gbogbo màá náà tẹ́ okawiri okosuna abẹ́kókò ṣe màmí bẹ̀lẹ̀ kó ma kó náà hàwẹ́lẹ́ yẹ wọ́n náà na náà do ọgọ́ ekébó ha. uwe ikede nkwuru uko bóbulẹ̀ mẹ́àjà ọkọ̀ kàtí nígẹ̀ tónú màmá ọ̀la gbọ́kùn akọ́lá mọ́ọ̀la uwe kede nkwuru uko brode kì á wẹ̀ dé ọ̀nùnù kì á lùkò ẹ̀kì rọmẹ̀ skúlù ẹ̀wẹ̀ yìí yẹn kì á tẹ̀nà ọ̀yà kí nẹ ọ̀yẹ́ kì á dẹ̀ nkwuru uko tí èwà ń palẹ̀ kì á kọ́wé yìí wọ̀ skate ya gbìlìgbìlìgbìlìgbìlì skate àrè alẹ̀ nye ki a ní ìyàbò kí a wọ́n yọ́ lan gámgámá bó gbórí yọ́ lan do gbórí ìyànjú tábò kẹlẹ̀ ní bí ẹ̀kọ́lá tábò kẹlẹ̀ ọ̀ mẹ́lú sọ̀fàjì bí àmúdú gáyà bó kẹlẹ̀ ní mẹ́dúdú bó kẹlẹ̀ wọ́n yà mú mán brọ̀dẹ́ atẹ́ni nọ́yà ìyá kí a kọ́ èjì okò ya wíríwíríwírí kí a toge gade bokele ta do nga bokele ade nkuruko kure gbebe ne yu agba ka do mo ku bokele akola me do yi o mele brode ange yu pe ki da bo gboli ki ani hijabu ki sikaratu po o ku kola dini do gwa ngwi gbeke ange yu ngwi brode wede e ni ni ta mo to bobule pakpo chaka me ki ani hijabu yi onu gewe ka hijabu ne ki ne unge ne takame adu nkunge hatameli jani la kukeke yati no ya yeke ani jabu matini umina mijahili kute kute wati no ya ngama amota agwa katu amemi matei o ma agwa katu mudu nako mm. maduo yemi agwa katu kudu nako nu mm. bàkọ́mọ kàtà àmúdùmí àfẹ́mọ́ máa ń dùnà kọ́ mi àgbà tọ́ ẹlẹ́sọ̀jú ojú mímẹ́ kì wá gbọ́ kàtó tọ́ ọjọ́ kí máa nẹ̀rẹ́ yóò dùn wa tọ́ pására yẹ kéèjì kìdẹ́ yìí ẹlẹ́kọ̀ọ́ bèrè wa ẹjú mẹ́ ẹ́ tọ́ àmà àdé kì wá pására ọ̀là kìdẹ́ yìí ìṣọwọ́wọ́ ẹ̀ kùmà ẹ̀gbọ́ lẹ́sẹ̀ bọ̀ àdé sí musnet imam ahmad ibn hanbal wọn lẹ́wọ̀n àgbọ́kú ọ̀dọ́mọ̀ abalẹ̀gẹ̀ ẹ̀wọ́n lè tẹ́bi hadith tarmizi àbẹ̀kí hadith ma nasa'i ta hadith nasa'i يعني أخبرنا عمر بن عدي حدثنا معتمر بن سليمان عن أبيه عن هذا آه آه حديث الترمذي حدثنا عبد آه عبد ابن حميد حدثنا روح ابن ابن عبادة عن عبيد الله عن عبيد الله ابن الأخنس أخبرني عمر ابن شعيب عن أبيه عن جديه كان رجل يقال مرسد ابن أبي مرسد وكان رجلا يحمل الأسارة من مكة حتى يأتي بهم المدينة أدو يوم أدو كي مرسد ابن, مرس ابن أبي مرسد كده أمي أسارة أمي كابشوت بوك ممو بوك uta kuma kuma ka medina nga ni bidu kolole mu na mana ne gaskiya ngici magbolo ki aro yani ola kanat muratun baghiyin bi makkatin yuqalu laha unaqun nunu bulaka di makka ajoko isi madoki unaq unu bulalaba kanat siddiqatun lahu ene gaskiya ngici gichachi wona kale giti biti une niki na dini ki anu no bule tena puta bu kon ko ne ki ma yang ke male madere ti otan yang awu ni chin e ne ite na mana ci sahaba ne bi ci ko ne ne gaskiya ko unu bule ki dai unu bule ya ta joko wa inu wa'ada rajulan min al-usara makkata yahmiluhu inu balutane ki ne ko ya bo ko pa ma ko gbo kani kadojo akumalu ti medina وجئت حتى انتهيت إلى ظل العائت من حوائط مكة في ليلة مقمرة قال فجاء هناك ينمي أن أيوب ọ̀dọ̀ kí a mọ́ ọ̀dọ̀ mẹ́ka òdu ọ̀dọ̀ oyin ma ní yìí ọ̀dọ̀ yìí wọ̀ mẹ́ka òdu yìí kìí ṣe òdu kó ṣùnà dáa fánì nínú bẹ̀rẹ̀ mọ́ ọ̀dọ̀ kí ọ̀nà kùnú كده يوبو فأبصرت سواد ظلي تحت الحائط أه؟ فلما انتهت إلي عرفتني فقالت مرثد فقلت مرثد قالت مرحبا وأهلا إيه وكربو أنا دودك نقول لي ولبا أشو أو هو دولي iyo mejuman iwa karabumi yani marsar da yani iyo mi marsar da marhaban wa ahlan welcome you are highly welcome halumma fabitu indana الليلة قالت فقلت يا عناك حرم الله هلما فبت عندنا ونواقع لك ده كيس صحابي يا نبي ما واقع ما عليه يوان أقولك كانوا متوبلي إيه بمادو كابوي ها

ugbolo ahụ gide ogele ịghọde onobele ka gide ka ha ji omi olu ogele ihu moto me kìdínà kọbi agama lótó yà gbogbo ó nu bùlákà wọn nẹkẹlẹ yìí kí wọn ló tó yíwọn ká mẹ́rin lẹ́kẹ́ ọ̀la yìí náwó gbá dọ́ọ̀jọ́ yìí yẹ ọ̀nà haramallahu zina ó ọjọ́ mi zina dó tẹ̀lé wọn wá فقالت يا أهل الخيمة هذا رجل يعمل إساراكم قال فتبعني ثمانية أو دخلت حديقة وانتهيت إلى الغار أو كهف فدخلت فيه فجاءوا حتى قاموا على رأسي فبالوا فظل بولهم على رأسي فأعماهم الله عني قال رجعوا فرجعت إلى صاحبي فعملته قال دي كده جيجي سنة كان يهم لكن دي دواك اللي ببيانه منك دواك تدو فسر الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين فيا سبحان الله على أي حال on onu bele mado ina kikide hadithi ka magbolo ka ngalo ba ya kan eh marsad ibn abi marsad le aya kinadu sadarun ko ndomo on se wazani eh الزاني لا ينكحها إلا زان أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشركة وحرم ذلك على المؤمنين aya kinadu shadarun ko mu idamu magane ko hadith lecture ne hutabalehi tarmizi magane ko so come let's go and make you sleep in my house abeka motor school ena we school kama na da division we na we school ga mo turpu mo e wa ma kavre u jana me kavre ki jo yi condom ma pe o me dogba condom ma pe o me na we school welcome welcome welcome ma me o packet condom kuma mu ko abeke aboki acho copper oyo ma le ti camp bẹ́bọ̀ dé káàmpù abáyọ kìdẹ́kìdẹ́kìdẹ́ yìí ọjọ́ mọ̀ ẹ̀yìn àpòjì camp fire night mbekiti kafiri kafiri ami kopa odu camp fire night inaule machi dabi sebojo beki mana dini ne uma ama odo yele my condom bangana na pa ko chaka duk manya camp fire night no kala do no bele do ko ko kalo meche mungbo duma ne kita parane tu inu inu ha ina mi so ya kabu do mena mi civil defense mi manu duk odo echi odo kamfọ ahịa na achịda amenọla me odo kedo megba me ya chewo me ama ubeki mda na dini ma odomo ha ama achi paradise night iyo mashi ama anya kampo le majo yi quran hadith eh, quiz competition area nko yo pa ni bi kabila di edo won le ma ya na moto ma ku yi ti school ma obina dini ma ona ki muhammad me what is your name my name is more ó nẹ̀kí mẹ̀rẹ̀ á máa bọ́dọ̀ ẹ̀kọ́ yẹ my name is feti feti faith miniskirt adé in school throughout yìí ẹ ò rí kì í pò lóba kó yín ìdẹ́dẹ̀mọ̀ ọ́ ìyá túmọ̀tò kí dá oyin dẹ̀mọ̀ gbogbo màá nà mọ́ mama kọ́ mama dọ́n ma kó máa school àmì káfìrí kú oyé mi kìdẹ̀ school káfìrí lákòtò yẹ bìẹ̀ mọ́tà máa ló tọ́ school higher institution yìí higher institution yìí ma become a licensed of lesbianism, license of prostitution. Ojo pami yola mchenga mai. Ewo mato kubaha ute demuro kunya temo ba umeje jikunya temuro kubeje imuro kubeje yunga kudo ojo kukuwa mtu bongo hatengi ni. <laughs> Ogele nga moti ile de. Tudu maduyu kolo jamaa tama madashi ya doma. Ama chokwa ma. Ama ukikela tama. Ama we are African. Why we are trouser in our compound here? Gukulete. Ama mam dabati school campus ha. So they, they are now have license of what? License of prostitution, lesbianism, and on and on and on and all atrocities. And do manikiti omole. Tẹ́wọ́ kàlẹ́ ìlú gbòkè gbọ́ ẹ̀dọ́kọ̀ ìyàwó rẹ̀ ẹ̀nẹ́kàdọ́mọ̀ kónkó nẹkẹlẹ jẹ yín gbégbélẹ ẹ wá kẹrọ ọkọ náà kẹnẹkẹ mọdẹkẹ wá ipò gbẹdọdú ẹn kàtó yẹn lódú wọn wá ọnẹkẹlẹ kà dàtí títọrọ lò lábọdà tí òun yà ipò gbẹdọdú. gbogbo ma ni tẹrbíà kú yín ẹn kì í sáà pùn pàmò dẹ ọjọ́ kí n má nà ẹrẹ́jọ́ dùn wá. tọ́ aláwọ̀kí máa nà rẹ́jọ́dọ̀ wa tó àmì ayapá mi àdís kì á kò kọ̀lá kìdẹ́ ìṣẹ̀ nánà nánà nánà yọ̀nyọ̀ àtàmà sheikh kurtobi ìdí asarwa ìkòkà níbi ìwé medina àmì àmì àlè sọfà bókì ayé masalasi mamanu yìí ní ọ̀nà ìdèlémẹ́lẹ̀ yẹn ń wọ́jí ọ̀rọ̀ ká màá yàtà tẹ́nì sánà ọ̀nà kùmà lẹ́hùn kùmà jẹ́ bo medina ama yokoma ma tuma lo kamewa kamelo ye ma mi kere ama nu yi masalatin aya gidai ya to koma azani la yankihu ila zani aw mujru wa hulika wa eh, hurma dhalika ala almu'minin yo ne ke mu'mini to alhasan albasri ẹnagbe karate gbadoke alhassan ni alhassan قال الحسن ngi hasan gi nudutu le ya dini salama de me ta hasan ya no yima tu le ya mi hasan ka cha gunuma sibti rasulullah em na na gbe hadisi ke abeke na gbe tafsiri na gbe ndo ya al hasan le ne mamin hasan al basri mamin damo si hasan ne ki no yima ki shi al bait aju ya nabi sallallahu alaihi wasallam shon damo yin yeni ene duizi nache yeni yeni <laughs> fasara ya iko fasara de azani almahdudu wa zaniyatu almahdudatu aya ya shukolo uja si zinaona kele ikma poni si uma wutali basi zinaona bele kuma wutali odode male mama kunolama fichu yonko unere ono bele duizi nache ma ugo ona kele machi jina kwa mama kunolama dama hivi risala àníbi ẹni alhàrámù láyò harim alhàlàlà haramu ìzìnà kó nẹ̀ṣẹ́ kó nóbulẹ̀ ejú mẹ́mú yà ánẹ̀kọ́ dẹ́dẹ́ mẹ́ tó bá tse tó bẹ́ yé gẹ̀fẹ́ kó náà mẹ́ dàbí nọ́lámá ẹnẹ́gbẹ́ nọ́lámá bọ̀tẹ́kì asanil bẹ̀gẹ̀rẹ̀ mú dàkẹ́ bí kìdẹ́ àìsí ìzìnà tó mẹ́ òmú mẹ́ kọ́ dápẹ́ dìrì òun kpọ́nọ́ kẹlẹ́ mẹ́ àwòrán mati ọ̀họ́ ìmọ̀ àjòkù tí tí a máa ma ní ọ̀nà gómìnà kì tí ọmọ náà gbọ́ òmùnà ọ̀gẹ́lẹ̀ mẹ́mọ́ kó pa ìrọ̀rùn ọ̀la ma mẹ́mọ́ ní obìnrin ìdáhùn náà kẹlẹ́ àmọ́ mẹ́mọ́ ìdáhùn náà ọ̀gọ́ ìdí ìfikú yìí kò dìdọ́k kó yẹ àmọ́ ọ̀la yìí ní afẹ́rẹ́ ìlọ dédé yẹ àbúdáwódà ẹ̀ hadith two thousand fifty two ọ̀gáníkó tó àmbẹ̀yánà làgídẹ́ ìṣẹ̀lẹ̀ o àmọ́ àtọ́dá mi kàràtó múnẹ̀ jẹun amíkìdẹ́ ìlú dágìmí kó bá kaba hmm. assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu